يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم بآياتنا إنه كان فاذكرون أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان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 وبارك على عبدك ونبيك المصطفى وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن باتي وادوك اسمع الله الحمد لله اترى يتوى الله عسيب محمد صلى الله عليه وآله وسلم abẹ́rẹ́ ọba eléyìí tí a ti máa gbé ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀ba lénìí abẹ́ nínú títóbi rẹ̀ ọlọ́run kò ṣe ní sábàbí ìlànà fún ẹnì kọ̀ọ̀kan wa. lánàá ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú al nípa al-umam àwọn ìran tí wọ́n pè ọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n pè nírọ́ nínú wọn ní àwọn ìjọ ànádùn náà alayhi salatu wa salam nínú wọn ní ìjọ áádí tọ́lọ̀ ọ̀rán ànábì òfúrufú àwọn ìran yìí ọlọ́run ọba ó dá wọn ó fún wọn ní agbára ó sì dá ẹ̀dá wọn wọ́n òmìrán ni wọ́n wọ́n lágbára wọ́n sì tóbi lẹ́dàá ṣùgbọ́n gbogbo ìlágbára wọn àti ìtóbi wọn yìí kò kọjú ọlọ́run nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ bínú sí wọn abẹ́lẹ́ ọba ní tóbi rẹ̀ ọlọ́kọ́ mọ́bùn ní sẹ́ni kọ̀ọ̀kan wa. lórí àwọn ìjọ ájí tọ́lọ̀ wọn ànábì hóòdù sí orí wọn náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa lẹ́nu ní àyà àádọ́rin àyà 70 ìgbà náà ni a máa tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله sọ wa níbi aburú ẹ̀mí wa kó sì là wá níbi àṣìwí àti àṣìgbọ́ kọ́mọ́jẹ kó sì kó nípìn lórí gbogbo nǹkan tá a bá ń ṣe láti fi ṣe tọ́lọ́ ìgbà tí anábì alayhi salatu wa salam tó bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ nípa kí wọ́n má sìn kankan lẹ́yìn ọlọ́run àwọn èèyàn yìí wọ́n jọra wọn lójú ìgbéraga ó wọ̀ wọ́n lẹ́wù wọ́n ríra wọn báwọn tóbi lẹ́dà òmìnira ni wọ́n. wọ́n wá wò wípé bọ́lá ń bá tiẹ̀ fẹ́ bínú sáwọn bọ́lá bá fẹ́ bá wọn jà àwọn ọmọ ogun ló kojú àwọn ogun òun ti ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè àgbáyé kan lẹ́nu táwọn fi ń wòra wọn lálágbára gbogbo ayé àwọn ìjọ adi àwọn náà ntí òjò wọn gba tọlọ ọ̀nà ni wọ́n gbẹ́kẹ̀lé military power tí wọ́n ní wọ́n pọ̀ lọ́mọ ogun gbogbo àwọn pátá ọmọ ogun ni wọ́n wọ́n ga lẹ́dà wọ́n tóbi lẹ́dà wọ́n tara eléyìí wọ́n wo ọ̀rọ̀ tí anábì ìwúdù ń sọ wípé kí ló fẹ́ sọ fún wa ìbínú tọ́lọ́ ọ̀rẹ́ bá fẹ́ bínú afẹ́mà ṣé nísàmà ni inú yóò ti wá ní àbórí ilẹ̀ kò sọ́nà tó yóò gbà wá táwọn oníkàpá lérí ẹ̀ látara àyẹn wọn ò gbà ń tí ànábì òdo sọ fún wọn kọ́ ló wá jù sànà. tọ́lú ẹ̀jí jẹ̀lẹ̀ lè lọ́dọ̀ lọ́hàn wàhálà ó. wọ́n mú wọ́n ní kọ́ọ̀lù àwọn èèyàn wọ̀nyí kọ́ọ̀lù wọ́n ń sọ fún ànábì Hud tọ́lọ̀ wọn bá rán sí wọn. àjí ìjàlẹ̀. látara ìgbéraga àti mọ́tòmọ́tò àjí ìtànà ṣé wọ̀ ọ̀hún ṣé n ń sọ fún wa ṣé mú wá bá wa látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀. ìlànà àbúdà wọ́n hàn wá. hó. sọ fún gbogbo àwọn òòṣà wa yẹn ká sílẹ̀ ìbéèrè tí wọ́n ń béèrè yẹn kì ṣe ìbéèrè ẹni tí ń béèrè òye ìbéèrè ọkọ̀ sọ̀rọ̀ ìsìfáàmù ìbéèrè pé àná gbà ó ní wọ́n béèrè kì í ṣe béèrè ẹni tí ń béèrè tí ó yé hamsa àwọn ìsìfáàmù ìfìdí ìka قالوا وان جئتنا لنعبد الله وحده قالوا أجئتنا لنعبد الله وحده سنت سنت مو ó náà ní wípé káwá máa sin ọlọ́run ọ̀bọ̀ kan ṣoṣo ṣe tó fẹ́ máa sọ fún wa náà nìyẹn káfí gbogbo àwọn òòṣà wa káfí sílẹ̀. ونذر ما كان يعبد آباؤنا ونذر أي ونترك ṣé n tó ń sọ ni pé ká gbójú sílẹ̀ máa ká abúlé ara iná táwọn bàbá ńlá bàbá wa ń sìn tá a gbájú mọ̀ wọ́n àwọn òòṣà tí wọ́n ń sìn yẹn ìwọ́ wá dé oníkàfí gbogbo ẹlẹ̀ olólùwọ̀n ọ̀rọ̀ ọ̀kan oṣù oníkàmọ̀ ní tí wọ́n sọ ọlọ́jọ́ kìíní àwọn àbọ̀ òní náà wọ́n sọ bẹ́ẹ̀. bó o bá sọ lánàá ẹbí tó tọ̀ ilé yín ilé abọ́ sùn abọ́ ìsùn ọwọ́ àmì ẹ̀sìn ó ti dé ẹjọ́ àti èṣù nínú ẹbí wa ẹ̀mẹ́jà bọ̀ èṣù àlàyé ọ̀rọ̀ ti yé bọ̀ ẹbí wa ẹ̀mẹ́jà bọ̀ ṣàgbó máa sọ wípé ni wọ́n ti gbẹ̀sìn wa ṣé ń táwọn bàbá ńlá fi tẹ ìdílé tí wọ́n fi tẹ̀ ṣe tuntun àwọn abọ̀ ọ̀sà wọ́n ti sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ náà òsìgbà tẹ ẹ bá bó tún bò nínú ẹ̀fẹ́ látọ̀ fún ẹ̀ tí wọ́n sọ náà nìyẹn wọ́n ní a ṣe wá sí táwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ń ṣe a ṣe wá sí sílẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn náà mọ̀ pé àwọn ọ̀sà wọn yìí wọ́n èyí sọ ọlọ́run àwọn èrè tó kalẹ̀ yìí wọn yìí sọ lọ́wọ́ eré tẹgbẹ́ kàtà ẹ̀yin tẹgbẹ́ tẹgbẹ́ kalẹ̀ ẹ̀yin gá wúlò jùlọ bójò bá dé eré ìsàgbó onísàbójò ẹ̀yin tẹ́ ẹ sì gbé kàtà bójò bá dé ẹ̀kọ́ ìmọ̀dò tọ́wá pé alágbára lórí ìsàgbó ni ẹ bọ̀ ní ìrọ̀wọ́ àkójò náà parí kókóró ń bẹ̀ sẹ́ẹ̀ gbọ́ pé ìsàgbó kò ní rí ogun kọ́ ojú ọ̀pá kódà bẹ́sẹ̀ rẹ̀ bá múlẹ̀ dáadáa àgbà awọ́lọ́ tójọba tó dá ẹ̀tù lọ gbé padà ẹ̀tù ẹ̀tù rì mọ́lẹ̀ fún náà nìyẹn. làákàyè wa gán sọ fún apá àwọn nǹkan wọn yóò lè jọ lọ ṣùgbọ́n èsì ti yé àwọn èèyàn lọ́pọlọ ó wà tẹ bá ti sọ fún ọhún ní àwọn náà mọ̀ ṣùgbọ́n àwọn ò fẹ́ kí àṣà bàbá ńlá bàbá tó parẹ́ nti o bi art and culture lẹ́ni ní ẹ bẹ́ẹ̀ bá jùlọ fún òòsàn ni wọ́n ní àwọn náà mọ̀ culture ni àṣà ìjọba náà náwó sí wọn gbé lárugẹ àwọn baba ńlá baba wọn tá ń jọ́sẹ̀ bọ lákòókò ọjọ́ àwọn náà ti sọ bẹ́ẹ̀ kọlu kọlu ọ̀dìtẹ́nà lè nàgbúdọ̀ lọ́wọ́ wàhálà wọn nàdàrọ̀ máa ká náà yà àgùdù àbá ìlà fàtìlà bímà sáìdùnà ẹ̀kọ́ táwọn kùtè yìí àwọn ìran áájú tọ́lọ́run ànábì òòdù sí wọn kọlu wọn ni ajítánà nínú abúdà lọ àwọn ọ̀dà sí ń tó mú wá bá wa sí ń tó mú bá wa náà ni wípé nínú abúdà lọ àwọn ń tó mú bá wa náà ni pé máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo. wọlé dẹrù mẹ́kànnì yàrá ìdù àbá òun náà gbòkù sílẹ̀ wànàdárò ayé wànàtúrò. wànàdárò. tí n tó ń sọ ni wípé ká gbòkù sílẹ̀ wànàdárò máa ká nà yá àbúdó ọ̀nà. ká nà yá ọ̀nà. bàtí náà jìnnà kẹ̀rí jùlọ ẹ̀ẹ́dọ̀ tẹ̀mílẹ̀ sọ̀rọ̀ bíi. tí n tó ń sọ nìyẹn nàkàrù ìpìlẹ̀ rẹ̀ láàmù rẹ̀ ọlọ́jọ́ ọgbà náà wálì nàgárọ̀. ṣé tó ń sọ fún wa náà ní pé ká gbégbì sílẹ̀ táwọn bàbá ńlá bàbá wa ń jọ́sìn fún ta bá wọn lórí ẹ̀ ní olóṣèṣe tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ náà táwa fi sálẹ̀ kí ìwà àtọ́lọ́wọ́ba rẹ bẹ́ẹ̀ ṣe gan. fàtínà bímá tá ìdùnnà. fàtínà bímá tá ìdùnnà à ń fẹ́ báyìí fáàtì náà afẹ́kùsẹ̀lẹ̀ mú wá bá wa bímọ tàǹdù náà àdéhùn tí wọ́n ọlọ́run wà lọ́wọ́ wọn bá rẹ ṣe ìfẹ́ni tí ò bá ti ṣe tiẹ̀ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ nǹkan ẹ̀gbọ́n lábẹ́ nǹkan tàmínà sọ̀rọ̀ pé. nǹkan tàmínà sọ̀rọ̀ pé bá ṣe kó òtọ́ ló ń sọ ìwò ṣe ní kí ìyàwó jẹ wálẹ̀ nígbà tí yàn sọ pé tí ò bá ṣẹlẹ̀ ọmọ àlè mọ́ àpèjúwe tó súnmọ́ nìyẹn ní ìdí Yorùbá ìgbèfà tì náà bí máa ta ìdí náà àdéhùn tó ṣe ìwé àtọlọ́wọ́ bá rẹ pé tá a bá fi òòṣà yìí lẹ̀ ìgbà ọ̀ṣẹlẹ̀ àwọn òṣẹlẹ̀ nǹkan ẹ̀gan la fẹ́ rí. pátì náà bí máa tẹ̀ ìdílé. gbogbo àdéhùn tó ṣe ìwé ọlọ́wọ́ bá ní ẹ̀ tá a bá jáwọ́ ẹ̀ fẹ́ mọ̀ ọ́ ya nìkan ó ṣe gba ìyẹn gangan là ń fẹ́. pátì náà. ما تعدنا Gbogbo àdéhùn lórí ìyà tí wàá tọ́lọ́ ọba rẹ̀ ṣe látara tí ẹ tí ò bá ṣe tí ẹ yóò jẹ́ níyà yóò fi mú sí wọn ìyẹn gan la fẹ́ rí. a ti tún wà yìí náà àwọn arínú àwọn èèyàn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọlọ́wọ́n fẹ́ ọlọ́wọ́n rẹ ìwé ìwé tí ọ̀dà ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ wọ́n sọ fún alẹ́ owó wípé gbogbo ń tó sọ ẹ náà bá fẹ́ rí nǹkan samina sọ̀dọ̀ kan ẹ bá ṣe pé dòdò ló ń sọ ní ìyàtọ̀ ní ọlọ́run fi jẹ wá yóò fi jẹ wá òun kan láàrin sí lọ sọ fọlọ ọba rẹ kó fi àjọ kó fi jẹ wá òòsà yìí àwọn ò fi í قال قد وقع عليكم من ربكم رجس وغضب Ànábì Hud wá wá wọn lẹ́sìn ó ní pẹ̀lú tẹ́ sọ yẹn ọdún tẹ́ sọ yẹn قد وقع عليكم من ربكم رجس وغضب. قد وقع عليكم من ربكم رجس.

látara nǹkan ẹ̀sìn ọ̀rọ̀ yín yẹn ó bí ọlọ́run ọba ní ọ̀pẹ́kọ́ ọlọ́run ọba òsè tí ó ṣe. lọ́bi jẹ́ wípé ẹni tí ó sòrí ibú níwájú ọlọ́run ọ̀rọ̀ náà ní sọ tọrọ yóò wà á bọ̀ sí òǹgẹ́ ìbínú ọlọ́run. أتجادلونني في أسماء سميتموها سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان àtìjádìlúnàní ìjádìlúnàní tí mọ̀ ń sọ tó bá làákà ìmú ní kálọ́ kan ṣoṣo lọ́lọ́run ọba gbogbo làákà ìlú dámú tí yí ni ò bá làákà ìmú ọgbẹ́ ìsọpọ́lọ́ ọba pọ̀ àtìjádìlúnàní tẹ́fẹ́ máa jà mí níyàn ní àtìjádìlúnàní tẹ́fẹ́ máa bá mi ṣe pàǹpà tẹ́fẹ́ kọ̀tù mi ní. Nítorí wípé gbogbo àwọn òta fẹ́ gbé kalẹ̀ yìí ó kọ tí wọ́n ń jẹ́ ẹ̀yin lẹ́sọ̀ wọ́n bẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin náà lẹ́sọ̀ ara yín gbé kalẹ̀ tẹ́tún fún wọn lóko. Ó ti wá jẹ́ pé ń tẹ fọ́ ara yín mọ́, ń tẹ fọ́ ara yín jẹ́ lórí pé orúkọ tó wù yín náà lẹ́sọ̀ fún wọn bó ni wọ́n ti máa jẹ́ lọ́wọ́ bá yín. Àwọn kọ́ ni wọ́n sọ wọ́n lóko ẹ̀yin lẹ́sọ̀ wọ́n lóko bó o ló ti jẹ́ pé nǹkan ẹni tó máa jọ lọ́wọ́ anábì wù ọlọ́run kó bá làákàyè wọn sọ̀rọ̀ àtújà dìlò nàní. àtújà dìlò nàní fi àṣà ìdáná ìkùnú ha sàmà ìkùnú ha àyàkùn rẹ̀ àbá òkun. lórí pé àtújà dìlò nàní fẹ́ẹ̀fẹ́ máa tó fanfa pẹ̀lú mi ní fẹ́ẹ̀fẹ́ gba tí mo ń sọ fún yín fẹ́ẹ̀fẹ́ máa bá mi jìyàn ní. fi àtìmá àtìmá nípa àwọn òṣàtẹ fúlókọ fi àtìmá ayé fi àtìmá ní nípa àwọn òòṣà tó lè kọ́ wà ara ilẹ̀ fi gbé wọn kalẹ̀. ọ̀nà ìṣòro rárá ẹ̀yin náà lẹ fún wọn ló kọ́. ẹ̀ẹ́dùnú àbá òkú. ẹ̀yin àtàwọn bàbá ńlá bàbá yín náà lẹ fún tàgbé ló kọ́ ẹ̀yin lẹ fún mi ló kọ́ ẹ̀yin lẹ fún ló kọ́ ìtọ́lọ́wọ́n ló sọ wọ́n bẹ́ẹ̀. kọ ìwé kankan kò sọ àwùjáre kankan kalẹ̀ lẹ́yìn ní pé owó kọ tọ́lá ó máa jẹ ọ̀pọ̀lọ̀ ń gbóná ó máa jẹ bẹ́ẹ̀. ìṣẹ́yìn kan tó sọ bẹ́ẹ̀ olùdáhùn wàhíjà máa na sọ̀rọ̀ lọ ìdíyàmí tòlùpọ́ọ̀lù ẹ̀yìn hujja wà burhan ọlọ́wọ́ bá kò sọ àwíjàre kankan kalẹ̀ nínú ìwé àbí láti sánà mọ́ ẹ lé onígbàrá lé ọlọ́wọ́ ọba ló sọ ọ́ bẹ́ẹ̀ ọ̀yà tí ọ̀yà ń jẹ́ ọlọ́wọ́ ọba ló sọ ọ́ bẹ́ẹ̀ ogun tó gùn ń jẹ́ ọlọ́wọ́ ọba ló sọ ọ́ bẹ́ẹ̀ ibi tọ́lọ́wọ́ bá ti sọ ẹ̀wà mu wá. ọmọ etí lọ́lọ́. Wọ́n tó sọ ànábì Húdù mo bọ́ ọlọ́run ọba ó lójú ọ̀sẹ̀ náà. Fáńtẹ̀ bèrè owó. Ẹ máa retí ìlọ ọlọ́tẹ béèrè fún. Náà ní àlẹ́bí náà mo ń bá yín retí ẹ̀ ní máa pa èmi náà pa èmi ọba àríjẹ ọlọ́run kó káyà yẹn kò lórí ajọ́ ń retí ẹni káwá wọn kọ́ lọ́wọ́ la abádé bẹ́ẹ̀ ò ṣe ṣe pé àlẹ́bí dá wa bẹ́ẹ̀ lọ́kọ́lọ́ ọ̀gá tòun sí àwọn ìyá yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ làwọn bẹ́ẹ̀ níbèrè ti àbùkù níbi níbèrè yẹpẹrẹ ọlọ́run ìyẹn bí ọlọ́run ọba nínú nínú àwọn ẹ̀kọ́ tá ìran tọ́lọ́run ọba wọn ànábi hódù wọ́n nínú àwọn ẹ̀dá ọlọ́run lórílẹ̀ àwọn generation tí wọ́n gbéraga púpọ̀ ni wọ́n jẹ́ ọlọ́run tó ròyìn wọn láàyè náà nínú Al-Qur'an sílátò fún sílátì àyà ẹlẹ́ẹ̀kẹ́ òdógún ọlọ́ọ̀bá ròyìn àwọn níbẹ̀ látara ìgbéra látara ìtọrọ ẹni lójú kí ìyẹn lè máa jẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá máa ń sọ nípa àwọn èèyàn wọ̀nyí kó lè máa jẹ́kọ̀ọ́ fún ìwọ tó ń gbéra galé nínà sófin ọlọ́ ìwọ́dọ̀ ìgbé látara owó tó ní látara àpò tó ní látara ọlá tó ní owó ààrẹ lẹ́nu tó ju òfin ọlọ́wọ́ bá lọ́wọ́ ọlọ́wọ́ wa ń sọ àwọn tí wọ́n ṣe bí ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ sí wọn. ọlọ́wọ́ bá ń kẹ́rí àwọn ìran ájí. wọ́n fẹ́ kí bẹ́rù ìlà àrùn bèbè lọ́yẹ̀rẹ̀ ìlà ṣáà ọ̀gá ni wọ́n gbéraga lórílẹ̀ lọ́nà ọ̀tọ́nú mẹ́nà ṣáàtù ní kúlù wa. ọlọ́wọ́ bá ní ọgbà wọn máa ń sọ ní dókítà láti ẹ̀dí gan ìta ló tún lágbára táwa mẹ́nà ṣáàtù mẹ́nà kúlù wa ọmọ ogun wo ló ní nǹkan ìjà tó wa ẹ̀dọ́ ọlọ́run ọba wo ni wọ́n tún fìrì gbà bíi tiwa yìí. wọ́n kọ́ ní ọlọ́run ọba náà ti sọnù kùránù wípé ìlọ́mọdá ti ìmọ̀ alẹ́ sí lọ́mọ lóko lọ́kọ ní sílò ha. ẹ sani ọ̀nà tẹ́lẹ̀ tó fi dá àwọn ọlọ́run ẹ̀dá tó fẹ́ àwọn náà wá rí àwọn bẹ́ẹ̀. wọ́n kọ́ ní ọlọ́run ẹ̀ṣẹ́ tó mi ń bẹ̀rẹ̀ fún wọn. gbogbo àwọn aráàlú lára pé wọ́n ni òmìnira ni wọ́n wọ́n wà ó ìlú wo lọ́gbẹ́ bá àwọn ìran yìí ibi tí wọ́n ń gbé nígbà náà Yemen Yemen kan yẹn náà ibẹ̀ ni bí bá lọ Yemen ibi tọ́lá wọn bá ti pa àwọn rẹ ó fi gbogbo sọ ó sì ń bẹ mọ̀dáìnù sọ́ọ̀lẹ̀ àwọn ibi tọ́lọ́ ti pa àwọn ìran anabi sọ́ọ̀lì ọ̀nbẹ ní sàwùsì ní ó ti rí bẹ́ẹ̀ wọ́n ti pa wọn àwọn ibi tí wọ́n ti fọwọ́ la àpáta pípẹ́ ńbẹ́ńbẹ́ orí ńbẹ́ ìtàn Islam kì í ṣe ìtàn ìjàpá àti àwọn ló ọ̀rọ̀ Kaaba omi sẹ́mísẹ́mí owó rí ńbẹ́ ó sì ẹ ní rí bẹ̀rẹ̀ nígbà tó pé nǹkan ìjàpá àti wọn bò ní. látara àti eré gbogbo àwọn nǹkan wọn yí ó sì kájà wípé ọba ni kì í sọ̀rọ̀ yìí. òdodo gbogbo information àwọn tí kùránì bá sọ ẹ bàbẹ ọlọ́run bá ní àwọn ìjọ áájí wọ́n gbéraga látara bọ́lọ́run bá fi dá wọn bàbá ń bẹ lómìn nítorí wípé body size ó ṣe rí wọn wọ́n mọ̀ ojú kékeré ojú àwọn ẹ̀yọ́kù ìkókò kan tó ń bá gba ìgbà mẹ́fà ní àjọ rẹ̀ lójú ṣùgbọ́n àwọn àfáàyè tó pé ní àtàkùrọ̀ ní mọ́mọ́rọ̀ fi mọ́ ká tọ́lá tọ́mọ́ ní. látàkùrọ̀ fi lè mọ̀ ká tọ́lá tí mọ́ ká tọ́lá fi mọ́ ká tọ́lá tí nígbà ó bẹ̀rẹ̀ tó di ní. مقلة الأسد أفعني لا تعثرن امرأ وتولدها لا تعثرن صغيرا في مخاصمتي mọ́mọ̀ wo ẹnìkan ó kéré ọwọ́ àwòrán ààrẹ tó wọ́n tóbi ọwọ́ ní ìwọ́ ti bá gbà ọmọ báyìí kan ò sí méjì البعودة تدمي مقلة الأسد إن البعودة تدمي مقلة الأسد Bàbá wo kìnìún bó ṣe tó tẹ̀ bá gbé ẹ̀fọn sẹ́gbẹ̀ẹ́ kìnìún ẹ̀rù pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì kìnìún ògbúdọ̀ sọ fún fẹ́ múra dà lórí gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún jà kó wá mọ̀ apá aṣọ lórí gbọ́ bẹ́ẹ̀ fún jà àmọ́ bẹ́ẹ̀ fún aṣọ ẹ ó lè gba ẹ̀jẹ̀ lójú kìnìún tọwọ́ kìnìún wò kìnìún ká kìnìún wò sí ẹ̀ nígbà. ìnàlùbá ó dọ́ta tó bìrì mi lókùrà sálẹ̀ àtàdé. ọwọ́ kìnìún ò ní ká. ìnàlùbá dọ́ta tó bìrì mi lókùrà sálẹ̀ àtàdé. àwọn ọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀nu tó nìyẹn tọkọjá ájẹlọmọ ọ̀ka àwọn àwọn àwọn wáìsì tó yẹ kó inú kí ó lè yẹ ó ti pàdé ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó bá wò ló fẹ́ níta gbára kìnìún ju ẹ̀fọn lọ ṣùgbọ́n ní tìjà ní ò lè dámú ibẹ̀ ń tọ́pọ̀ àtọ́ bọ́wọ̀ ìdáka lónìí tó bá sì lọ dúró síbi ojú ẹ̀ kìnìún fún ẹ̀ ní ọ̀yà ẹ̀ lọ́sí ìkárẹ́ lójú tó lè ọmọ jẹjẹ látàkì ànàfọ̀ mìíràn. محاكمة لا تجرى صغيرا في محاكمة نلبع وتركتم مقلة الأسد إن البعض تركتم مقلة الأسد وتركتم gbogbo body sign ti pẹ̀lẹ́ abọ́ orúkú abiola pẹ̀lẹ́ ọ̀fojú rìn ẹni kankan àwọn ìjọ ànábì rúù látara abẹ́rẹ́ ọba ti dá wọn òmíràn ni wọ́n wọ́n wá rò ó ti ẹ̀tẹ̀ gbẹ́mẹ́ ọdúnṣe ọdúnṣe pé ọdún níbo ni bí nìyẹn fẹ́ gbà wá. ọkọ lùmọ̀nà aṣáájú mi náà kú wọn. wọ́n ní bára tọ́lá pa wọn mú fún ní ìwọ wù àmọ́bí bá ti fẹ́ wá ìyẹn gbèsè àga sí wọn lẹ́nu ẹ̀ ń bẹ fáwọn orílẹ̀-èdè kan láyé lẹ́yìn náà wọn àwòrán àwọn fáwọn lọ́ba ogun ayé. أولم يروا الله الذي خلقهم هو أشد منهم قوة ọba ń jẹ́ ti gbàgbé ni tí wọn mọ̀ fọlọ́wọn ọba tó dá wọn báyìí bí wọ́n ṣe rí yẹn ó lágbára jù wọ́n lọ bẹ́ẹ̀ bá rí pé gbogbo ẹ̀dá kò sí kàkà tó toyí ìbẹ́ nìkan ló dá yín bẹ́ẹ̀ ṣe yín yẹn ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé ni wọn yóò lágbára jù yín lọ èsì tọ́lọ́ wọn bá fún wọn nìyẹn àwọn alámi yàrá ó. àwọn alámi yàrá ó àyàrá wọ àyàbí kọlá kọlú bí wọn ṣoṣo ní ìlú wọn bá ní tẹ́wọ̀n mọ́ ní àwọn alámi yàrá ó àyè àwọn alámi yàrá ó tí wọn ò mọ̀ ní wípé anáwọ̀ lẹ́nu ọ̀rẹ́ kọ̀ọ̀rọ̀ kọ́lọ̀ ọba tó dá wọn bí wọ́n ṣe ẹnìkan ló ṣàdáyé bẹ́ẹ̀ ṣe rí yẹn. wọ́n aṣáájú ẹnìkan ló dáwọ́ ló fi ọ́ síbi ètò wàyẹ̀ ọlá tó rí yẹn kò bẹ́ẹ̀ nìkan ló fi ọ́ síbẹ̀ bọ́ọ̀ bá fojú kéré gbogbo yẹn kò yẹ kó fojú kéré ọlọ́run tábàlọ́ wọn bá sọ fún ọ tó ń ti bó o ṣe ga tó yẹn ó yẹ kó jọ̀wọ́lẹ̀ wípé nìkan ló fẹ́ síbi tó wà ó tó lè mọ kúrò. Báwo màtẹ́ nìkan ló dá wọn báwọn ṣe rí yẹn ẹni tó dá wọn yẹn ó lágbára jù wọ́n lọ. Wàkànú di àyàtì náà ọgbẹ́raga látara ìfẹ́ tọ́lọ̀ ọba ṣe fún wọn látara ipò látara ọlá látara dídá tọ́lọ̀ ọba dá wọn wọ́n fojú rí iná òfin ọlọ wọ́n fojú kéré hood ìtọ́lọ̀ ọba rán sí wọn aṣàlàyé fún wa àwọn ìran adi al-ahqaf Onibi tí wọ́n ń gbé tí wọ́n ń pè ní àlàáfà òun náà ni tí wọ́n bá wà ní sísà ilẹ̀ òkú àpáta kò yí sàgbàtà ní dẹ́sà ṣùgbọ́n n tó dàbí àpáta ó máa wà ní dẹ́sà n tó jẹ àpáta yẹn àwọn yẹn atẹ́gùn ògbà yẹn nìyẹn jọ yóò gbàjọ yóò wá tì kí yóò wà ń kó lè yẹn mọ̀ kọjá lórí ẹ̀ ìyẹn náà ń pè ní al-ahqaf ibẹ̀ ni wọ́n ń gbé wọn afọwọ́ pẹ́ wọn gbọ́n gbénú ẹ̀ láàfin rí suratul ahqaf ìyẹn ń bẹ ní Yemen yemen kan náà ni òṣèlú àrùnyà lóbi lẹ́rú kọ́ lọ́wọ́ fún yàrá sí ní kásírò fúra rẹ̀ bọ́bá lówó táwọn káàkiri ayé orí ìmà lọ sí egypt lọ sí misra gbogbo ọ̀rọ̀ musa ọ̀rọ̀ fìràwọ́nà gbẹgẹdẹ orí gbogbo ẹ̀ lọ́sùn kò sí ọ̀nà ọ̀rọ̀ lọ. látara àti eléyìí àwọn ìran áádí ń tó kórìí ń wọn ìgbéraga ní wọ́n wora wọn wọ́n ríra wọn àṣé kò sórí ire níbi kéèyàn wo re èèyàn kéèyàn oríire èèyàn kí wọ́n rí ọ mọ́ ríra rẹ níjọba ti ríra rẹ bẹ́ẹ̀ náà lójú torí ikú àwọn ríra wọn wípé ọmọogun wo níbo ló fẹ́ gbà wá nǹkan ìjà wo ló ní gẹ́gẹ́ àwọn alágbára ayé ká tí wọ́n ń sọ wọ́n bá ń sọ wọ́n mọ̀ òkú kọ́ńtì a ni orílẹ̀-èdè wo lọ́wọ́ fèsì àwọn nǹkan ogun ń bẹ nuclear weapon ń bẹ ìgbà ń bẹ táwọn ti gbàgbé pé alami awalami alamu. Alladhi gbàgbé ní kọ́lá ọba tó dá wọn tó fún wọn ní gbogbo nǹkan ó jù wọ́n lọ. Níjọ́ ọba fẹ́ lo nǹkan ẹja yíyan ẹsẹ̀ fẹ́ fi dojú kọ́ lọ́wọ́ ọba ìṣèjọba ẹ̀fẹ́ parẹ́ parẹ́ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ ìyẹn ni àwọn àfáà tó bá dúró déédéé yẹn náà máa dúró lórí ẹnìkan ọba ní olùkùnrin náà fọ òun ṣùgbọ́n lágbára ní àfáà lè má lágbára tó ṣùgbọ́n àwọn lọ́nà yàrá ó. أن الله الذي خلقهم هو أشد منهم قوة ipò tó níyẹn jù lẹ́nìkan ló fún un níjọ́ tó bá ronú kó fẹ́ fi ipò yẹn dojú kọ lọ́wọ́ ọ̀fẹ́ parẹ́ nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé èyí tóbi ẹni tó bá bọ́lọ̀ wọn bá dúró lẹ́nìkan wá rìn àwọn òkùnkùn tí ó rìn ọkàn parẹ́ rìn kí ló ṣe ẹ́ òkùnkùn tí ó rìn agbára ń bẹ àwọn ò fi pé àwọn làwọn nílẹ̀ yìí ẹnìkan ló wá dálẹ̀ yìí ló kó lẹ́hùn sábẹ́ yìí níjọ́ tó bá ti ronú wípé ẹni tó ọ ní nǹkan olùfẹ́ fi dojúkọ ọbẹ̀ parẹ́ nìyẹn ìyẹn ni àwọn ìran áàdì ìyẹn ni wọ́n ṣe lóòótọ́ gbogbo àwọn èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ torí pé o lágbára torí pé o nípò torí pé o rẹ yẹn o fẹ́ fi gbógun tọ́lọ́hún onye táyà ti parí nìyẹn ìgbà táwọn iran wood àwọn ìran ájí tí wọ́n jẹ́ ẹni àwọn tí ọlọ́wọ́ bá rà nẹ́bí sí ọlọ́wọ́ bá bá dé kí ọlọ́wọ́ bá ti pa wọ́n ní فأغلقوا بريح صرصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل وهل ترى لهم باقية فأهلكوا بريح ترفع العاتية ọlọ́run ọba ní ẹ̀jẹ̀ ń sọ fún yín àwọn ìran áádì ọ̀nà tí mo fi pa wọ́n rẹ́. wọ́n máa àádùn fa òhùnìkú bìrì ṣe fọ́rífọ́rí ní àádìyà. ọlọ́run tí mo fẹ́ pa ìjọ áádì rẹ́ látara ìgbéraga wọ́n ti sọ yẹn bẹ̀rẹ̀ sọ́tò rẹ̀ á ọlọ́wọ́ bá ní àwọn ìjọ áádí àwọn ọlọ́wọ́ bá pa àwọn rẹ̀ bí rí ẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ atẹ́gùn jẹ́mọ́ ẹ̀wọ̀gá ìjàmbá àwọn náà atẹ́gùn tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ tí ò ní nǹkan ìjà ogun ọ̀rọ̀ ní tòbí ẹlágbára ni atẹ́gùn atẹ́gùn yẹn kí wá sátẹ́gùn lásán sọ̀rọ̀sọ̀rọ̀ náà ti yá. sọ̀rọ̀sọ̀rọ̀ náà. wọ́n ìbẹ̀rẹ̀ sọ́tùlà àkọlọ́ ayẹlẹ́ kẹfà bùrí hìn atẹ́gùn kan sọ̀rọ̀sọ̀rí kí ẹ haya. salada ebe sínú ebe ẹ̀fẹ́ ewa ẹ̀wà lọ́wọ́ tí wọ́n ń kẹjà á sí wọn ẹ̀sọ́ bẹ̀rẹ̀ nínú ẹjọ́ lọ́gbọ̀n ẹ̀tọ́jú bẹ̀. àpá o àṣọ ọlọ́dà o sáfìfà jìnbẹ̀ àwọn èèyàn tó ń ṣe dáadáa gbòòrú tó mú ọ. jọ̀mọ́ yọ̀dà ti jáde tọ́ba tó pẹ́ jù mẹ́ bẹ́ẹ̀ bá gbé jáde bẹ́ẹ̀ bá sọ ọ́ lẹ́dá torí ọkàn mọ́lẹ̀ torí pé yóò ti freeze yóò ti freeze tó bá ti freeze ẹ̀jẹ̀ ó di tẹ́jẹ̀ bá ti di ẹ̀mí ti lọ tẹ́jẹ̀ bá ti wá ń di tó di gbogbo sẹ́ǹsì ara pátá. àbúdá ìlú náà rí àgbà mi ìṣàlọ́ rí àgbà bàbá mi. ومن هذا في الرسول فقد نجا من ṣàánú wa. àbújá ilé ìfẹ́ ọ̀rẹ́ àmà ìṣọ̀gbọ́lá wà wà wọ́ọ́rì. bóyá ládàradà náà làwọn ní ìgbà máa ṣe ká ló máa dáhùn òbí wa sí àyè amọ̀dúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ alójú káfíńrán. àbújá ilé ìfẹ́ ọ̀rẹ́ àmà ìṣọ̀gbọ́lá wà wà wọ́ọ́rì. الرحمن شر العمى ووغني وجل ما قد أتاني شر العمى ووغني tó lajú kalẹ̀ báyìí láyẹ̀ wúlò kì í ṣe gbogbo ẹni tó lọ́pọlọ pòfẹ́sọ̀ mi ń fún bẹ́ẹ̀ dùn ní ìjọba ní one àti one àti one one náà ní òkú jẹ́ lẹ́ẹ̀sì minus. hamdan lima qad hamani. hamdan lima qad hamani. lọ́wọ́ yàrá wà wà wà ní alhamdulillah ọba tó jẹ́ kálukú ojú wọ́n wù fún wa a ti rí àwọn àmì ọlọ́run atara rẹ̀ tẹ́lẹ̀ mọ̀ ọba tó fún wa ní làákàyè tó ní làákàyè wá wúlò fún wa fi ronú nípa ọlọ́ àtúmọ̀títóbi ọlọ́run wà á mẹ́ni àzá bẹ̀rẹ̀ sọ́ọ́lì fàkọ́dúnà jà mí nìrọ́ni. wà á mẹ́ni àzá bẹ̀rẹ̀ sọ́ọ́lì fàkọ́dúnà jà mí bá fẹ́ bínú sí wọn lórí ẹ̀hún sọrí sọrí rìn àti ra. Ọlọ́run bá ní mo bínú sí wọn, atẹ́gùn ni mo rán sí wọn, atẹ́gùn èyí tó tutù ń pọ̀ tó ṣe wípé ẹ̀ka tó bá fẹ́ báyìí nígbà tán gbìyànjú nínú ìní mọ́dúdú oṣù kan bẹ́ẹ̀ ni ó ṣe rí atẹ́gùn yẹn wá ń fẹ́ sàkárà àlẹ́yìn sábà àlàyé alẹ́ yàtọ̀rọ̀ ní yàtọ̀ àtàyà nínú ìṣúná. sàkárà àlẹ́yìn sábà àlàyé alẹ́ wàtàmá ní yàtọ̀ àyà ẹ̀jẹ̀ ó dì ọlọ́run wá ní wọn wá bí wọ́n sí wọn wọn ní kátẹ́kù ni wọ́n máa fẹ́ tẹ̀lé ra wọn sábà méje wọ́tàmá ní ọ̀sẹ̀ ẹ̀yà òru méje ọjọ́ mẹ́jọ látẹ́kùn yẹn ti ń fẹ́ ni ò dáwọ́ dúró ẹwọ nǹkan jẹmọ káwa ni wọn fẹ nìkan sẹni kó rúùn kó dídí ọ̀sẹ̀ tán ẹwọ bí ó ṣe ìtẹlẹ wọn fi bí wọn ṣe wà nìyẹn atẹ́gùn tó tutù yẹn lèyẹn sì tún máa ń fẹ́ ẹgbẹ́ atẹ́gùn yìí gbàrà rọ àṣẹ gbogbo ìkẹ́ ọlọ́run tọ́lọ́ ń bá fẹ́ lù níyà ó tún lè lò bọ́lọ̀ nǹkan máa dunú ṣe wa ìkẹ́ tọ́lọ́ wọn bá ṣe fún ọ yẹn mọ́ ìwé rárá tó bá tún fẹ́ sọ́ dìyà ní ìsìn ìntò kàṣí kẹ́yìn yóò tún dìyà fún kéèyàn ó ṣe pẹ̀lẹ́ bọ́lọ̀n bá ṣe dáadáa fún ọ mọ́ fi dáadáa rẹ kọjú ìjà sọ́lọ̀ ọlọ́run ọba ní atẹ́gùn ní atẹ́gùn èyí tó tutù tó bá tẹ́gùn atẹ́gùn ìdí iná àwọn àlàyé á ní orílẹ̀ òru méje wàtá òru méje ọjọ́ mẹ́jọ látẹ́gùn ò fi dáwọ́ dúró nílẹ̀ Yemen. bàbá wọn kọ́ wọ́n fi hà sọ̀rọ̀ àwọn ọba ní wàhálà rí àwọn èèyàn náà atẹ́gùn yẹn bá ti fẹ́ sí sọ̀rọ̀ á wọ́n sì máa ṣubú lulẹ̀ wọ́n máa kú kò sẹ́ni tó lù wọ́n ní ìtẹ́ta ọmọ ìtumọ̀ ogun wọn fẹ́ wá wà lóṣù wà kí wọ́n lọ atẹ́gùn yẹn kí wọ́n fi pàpàdé ẹ̀ kí wọ́n fi bọ́ọ̀lù pàdé atẹ́gùn kí wọ́n fọ pàpàdé ẹ̀ ọlọ́run ọba kọ́ ju ẹ̀ dálọ̀. pàtàrọ̀ yóò kọ́ ọ̀nà ìhà sọ̀rẹ̀ á. ọ̀rọ̀ bá ní máa yá àwọn èèyàn yẹn níjọ́ náà sọ̀rọ̀ á ṣubú lulẹ̀ wọ́n ti kú bẹ́ẹ̀. kàánà ọ̀rọ̀ àjà sílẹ̀ kálí ló sáwìyà. àwọn olùbàdàn sí ìwọ́n ní sọ̀rọ̀ á ah, wọ́n ń ṣubú lulẹ̀ tábà ti ṣubú orí ọkàn rí bọ́lẹ̀ torí pé ẹ̀jẹ̀ ẹ̀rí pé kùránì kì í ẹ̀sàgìrì ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ bá ti fírì tó ti gbọ́n èyí tí ń jẹ́ kára yẹ kó lẹ̀ kò ní síbẹ̀ tí ò bá ti lẹ̀ o lè kán bọ́ọ̀lẹ̀ ó dà gẹ́gẹ́ àti ń gbẹ́gbẹ́ ẹni tó bá lọ ṣàgbákò pọ́nwálà ẹ̀rí wípé bó ṣe wulẹ̀ kó ga tó yóò sún kìíní tó bá pẹ́ jù orí lè rí bọ́lẹ̀ torí ẹ̀jẹ̀ yẹn ti iná yẹn ti pa ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn ti ó ti fà á ó ti pẹ́ ẹ̀jẹ̀ yẹn ní yára iná ó lẹ̀ báyìí bó ṣe rí omi àtẹ̀jẹ̀ tí tó bá ti jẹ ẹ̀yìn bá ṣe tán báyìí ó kà bọ́lẹ̀ lórí dẹ́gbẹ́ kùránì rẹ̀ ṣàjẹ́ bó ṣe rí gan nìyẹn tàjára lọ́wọ́ mọ̀ fi àtọ́ra. tàjára lọ́wọ́ mọ̀ fi àtọ́ra. ọlọ́run bá ní bátàkùn yẹn ṣe ń bọ́ọ̀lù wọ́n sì wọ́n sí àwọn àfọwọ́mọ̀ ẹ̀tọ́ ìpè kúkú yẹn kì í ṣe pé wọ́n kàn kún ọbẹ̀ gbẹ́lélẹ̀ wọ́n kàn ṣubú orí òrè bọ́ọ̀lù ọkọ̀ ìjàbọ̀. pátá kan àná ajé akúndá ní kàwíyà alọ́ ní tí ìyẹn ń bẹ̀ ẹjọ́ náà tó dárí wọn ó dàgbà ọ̀pẹ́ ọ̀pẹ́ ajá ìṣúná ọ̀pẹ́ la lò sí dábínú bí ọ̀pẹ́ náà ló ti máa rí tán bá ti kán gbin bí ọ̀pẹ kó kọ́ nìkan kó wá dé gbogbo orí ẹ̀ lọ kó wá tó padà lọ́bẹ̀ ó rí gbogbo ẹ̀ka dùkú ẹ̀ka dùkú kùkù lọ ó gbà ó fi jí mọ́ ọ́ lánàá náà ẹ̀wù bọ́lọ̀ wọn bá ti picturize àwòrán yẹn bó o ti ń gbọ́ yẹn náà ó rí gbogbo ọpọlọ ó ti mọ fún ọ ní pípẹ́ lórí dẹ́gbẹ́ tẹ̀lé lọ́dún kùránù àfiwé tó wà áyà tó ń bá ọpọlọ ṣiṣẹ́ kẹtàrà làkàwọn mọ̀ pé àtàrà كأنهم أعجاز نخل خاوية فيها فيا كأنهم أعجاز نخل خاوية تصوير ìfi nǹkan wé nǹkan lọ́nà tàwòrán picturization tí wọ́n fi nǹkan wé nǹkan tí wàá yàwó rẹ̀ nínú ọpọlọ ọlọ́run fẹ́ sọ bóun ti pa wọ́n rẹ́ fún wa ó wá dé ó fi wé bí ìgbà tí èèyàn bá dé bí ọ̀pẹ òbí dàbí nì ẹ̀dùn wọn lórí lọ ṣùgbọ́n ti wá rí kú ẹ̀lòmíì ń bẹ bí ó ṣe ṣe lérè ẹrù pé èrè ni wọ́n mọ wọ́n síbẹ̀ bí èèyàn bá dé bẹ́ẹ̀ fáyítà rọ́ọ̀lá ọ̀hún. Wọ́n tọrọ láwọn gbẹ̀gbẹ̀ àfihàn. Aláwọ̀ bá ní gbogbo bọ́ọ̀dì láwọn tó yẹ bọ́ọ̀dì wọn máa ń sọ. Torí pé mi mo dá àwọn ibi sí lé fún ọkúrò mẹ́ ọlọ́run bá sọ ọ̀rọ̀ tí wọ́n kó lè kẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni tó bá ń wura rẹ̀ tó ń wura àlòmíì tó ń wura táǹkù táǹkù lórílẹ̀ ọlọ́run tó fún ọ ní nǹkan yẹn ó lè gbà tí ò sẹ́ni tó béèrè lọ́wọ́ ọlọ́run. àwọn èèyàn á di wọ́n gbéra ga sọ́lọ ọlọ́run ti dìbò inú rẹ̀ hàn wọ́n. ìgbà tó lọ́wọ́ bá dúró sí wọn ọlọ́run lá فلما بعد فأنجيناه والذين معه برحمة منا Ẹ̀rí pé bọ́lọ́run ti bínú sí wọn nínú àyà náà àti lọ mú ẹwà. Torí pé bọ́lọ́run ń túra wọn ní káwọn ọ̀rọ̀ yẹn má bàa wá pọ̀ ànábi tí ànábi wúdi dọ̀ pé ẹ máa rí sí ìyá ọlọ́run ìyá ọlọ́run ti wá ṣe ẹ̀ báyìí nítorí níbi èyí tá a kà ẹ́ ọlọ́run sọ wípé òun wá lawú ìyá ọlọ́run sọ nínú sábìlà akọ ṣùgbọ́n nínú sábìlà arọ́gà ń bá lọ mẹ́sẹ̀gì gẹ̀gẹ̀ tọ́lọ̀ fẹ́ ká gbọ́ irú ti súrà yìí ní bó ṣe la ànábì wood lójú ọlọ́run ẹ̀sùn tẹ̀ máa sọ wípé ìyá wa sọ kalẹ̀ tàbí ìyá wa sọ kalẹ̀ ọlọ́run sọ yẹn má tó tẹ̀lé ní pípa ààrẹ ṣẹ́yìn wọlé bí nàmáà rẹ̀ ọ̀pẹ̀ mi náà. الله والذين معه برحمة منا àwọn ọlọ́run ọba a sì la ànábì inú fa áńjẹ́ iná fa áńjẹ́ iná àwọn ọlọ́run ọba a la ànábì inú ìfú. wọ́lẹ́bí ni máa ń rọ́ọ̀mà sí iná. a sì la ànábì.